إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته gẹ́gẹ́ آه، جلدي ìṣesí wa látìgbà tí a ti bẹ̀rẹ̀ tẹ̀sírì àfẹ́kó ṣe ìjọ kan ká má mẹ́nubà àlàyé nínú Qur'an especially nínú àwẹ̀ tí a wà yìí insha Allah ta'ala títí tí àwẹ̀ náà ò fi parí àti wá bá àlàyé Suratu Ibrahim débi nǹkan bí ayá ẹlẹ́kejìlá pẹ̀lú yọ̀ndọ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ayá ẹlẹ́kẹtàlá á bẹ̀rẹ̀ níbi ẹlẹ́kẹrìnlá lẹ́nu insha Allah ta'ala láì tí Allah subhanahu wa ta'ala ti dín sọ fún wa nínú أعوذ بالله من الشيطان الرجيم وقال الذين كفروا لرسلهم لنخرجنهم من أرضنا لنخرجنهم من أرضنا Deus, يتضرعه ولا يكاد يزيله ويأتيه من subhanahu wa ta'ala tí ní ṣe àlàyé fún wa tí òun ò ti fún wa nírò ni nípa art àwọn ìjọ art àti samud àti àwọn ìjọ anẹ́bìnrin ọlọ́pàá bá tún àtàlá wá ń sọ tí àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba tí wọ́n ń bá àwọn ìjọ wọn sọ ní ti dáadáa kí wọ́n lè bá fi ọkàn balẹ̀ àwọn tí wọ́n gbòdòdó gbọ́ ipé tí wọ́n láti bọ̀tá ṣe ọlọ́ọ̀bá bá sọ́nà tààdà ó wá mú wáfà nígbà Muhammad láti Muhammad náà nílẹ̀ àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ ọlọ́ ni àwọn kèfèrí wọ́n sọ fún àwọn òjíṣẹ́ ọlọ́wọ̀n ọba tọ́lọ́wọ́n ti wọn pé lánà kìrìjẹ́nìnàkùn min ardina a lè yín kú ní orílẹ̀ wa eléyìí ni wọ́n máa fi dẹ́rù bá àwọn ànẹ́bí ọlọ́run wa kìí ṣe ànẹ́bì kan kódà kìí ṣe méjì kódà tí dírí ànẹ́bì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ló gbólóhùn ìdẹ́rùbà yìí ẹ̀rí àwọn ìjọ ànẹ́bì Ṣuaib wọ́n ní wọ́n sọ fún ànẹ́bì Ṣuaib gẹ́bí tẹ́ bẹnu sọ́tọ̀ àwọn ó ní lálùkùnrin jẹ́ nínú kaya Ṣuaib wal ladina amanu ma'ak ìrẹ́ ṣọ́áì a lè ọkú ní orílẹ̀-èdè wa a lè ọkú ní orílẹ̀ wa àti gbogbo àwọn tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ pẹ̀lú rẹ̀ ẹ́ báyìí láti ṣe fún ọ ẹ wà níbi lù yẹ́bọ́dọ̀ ti sọ nínú sọ́ọ̀tù náà ní wọ́n ni a rí ju àmàlà lúwùkọ̀ ní ń kọ̀rì yájì kan wọ́n sọ fún àwọn pé ẹlẹ́ àníbí lù ẹlẹ́ kú ní orílẹ̀ yìí bẹ́ẹ̀ lọ́lọ́run sọ fún wa nípa nílò Muhammad ọlọ́ni wàríf yankuru bí kẹlẹ̀bí na káfàrù liyusbituka aw yaqtuluka aw yukhrijuka ويمكرون ويمكر الله والله خير الماكرين الله سبحانه وتعالى ó ní ah, àníbà Muhammad sọ̀rọ̀ ṣẹ̀dá ní pé ọlọ́run sọ fún àníbà pé sẹ́nẹ́tì níjọ́ tí ń dèsè pẹ̀lú rẹ̀ àwọn kèfèrí láti pé bóòlù àwọn ṣe fẹ́ pọ́ ní àti kí wọ́n lé ọ jáde ọlọ́run ni wọ́n ń dèsè ní Allah subhanahu wa ta'ala òun ló lóore jùlẹ́ni tí máa ń dèsè fún ọ̀tá rẹ̀ tí ti àlàyé láàrin àwọn òun ní borí àwọn òun ní òní borí àwọn náà làwọn ẹni tí ń ṣe ti ti Allah subhanahu wa ta'ala lọ́lọ́run tó sọ pé وقال الذين كفروا لرسلهم لنخرجنك من أرضنا من أرضنا الله سبحانه وتعالى sọ pé wọ́n lè ẹ̀rí àwọn àwọn kèfèrí ni wọ́n ń dètè wọ́n ń tè dẹ́rùbà sí àwọn òjíṣẹ́ ọlọ́wọ̀n bá a lè ń kò lórílẹ̀-èdè wa a ó látàrúdú nàfi ní látinà ó ń dé àbí kẹ padà sínú ẹ̀sìn àwọn kèfèrí sọ pé nínú kí a lè ikú lé àdíká lè ikú ló lédè yìí àwọn lẹ́ta òdúnnà fi ní látinà àdíkẹ́ padà sí ibi ẹ̀sìn wa nínú kẹ wà nínú ìlú kẹ wà nínú ẹ̀sìn kèfèrí táwọn ṣe àdíkẹ́ ẹ̀dẹ̀ jáde lọ kẹ bá sí lórílẹ̀-èdè àwọn àwọn olùgbàgbọ́ òdodo wọ́n fẹ́ fi wọ́n lẹ́nu balẹ̀ wọ́n fẹ́ fi wọ́n lékè wọ́n fẹ́ mú wọn dúró ẹ́ lọ́nà ọba ọba ọ̀sán alátàlá bí a sọ pé Àdéhùn àkọ́kọ́ tọ́lọ̀ kan ti fún àwọn kèfè àwọn olùgbàgbọ́ òdodo ní pé ó ránṣẹ́ sí àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba ìránṣẹ́ àkọ́kọ́ ni pé fàáhà ilé ìrìnrọ̀ búhùn lánàhùn lè kẹ́nà bọ̀lìmín àpà àwọn alábòsí àpà àwọn rẹ̀ wọn ní rọ́nà lọ́má ẹni nínú àwọn nǹkan àkọ́kọ́ ni ẹ àbí wà láàrín ẹkẹ́jì òun náà ni pé a mú ẹ̀yìn ámù yìí fi nínú ìlú yẹn ìparí ó ṣẹlẹ̀ sáwọn kèfèrí àmẹ́yìn o wọ́lá lóṣkì nẹ́nà kùmọ̀lá àrùdọ́ ní bá àbíyìn ẹ̀yin ó padà wá jọba ẹ̀yin lápàdà kó ogun ètò ìlú yẹn ápàdà kó lọ ìgbàgbọ́ ìdúódá tí máa ń múyàn dúró ọlọ́run ọba ọlọ́pàá bí ẹ̀ṣẹ́

ẹ̀rẹ́ yìí ẹ̀yin lápadà jẹ lápadà jogún orílẹ̀-èdè yìí fún orílẹ̀ yìí fún lẹ́yìn ìgbà tá a bá pa ogun rẹ tán ọlọ́ọ̀bá lásán àtàlá sọ ní sọ́tù sọ fàá ọlọ́ni wọ́n àkọ̀dì sábà kọ̀tìkẹ̀lì ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. الله سبحانه وتعالى أي كلمتنا ọ̀rọ̀ tiwa tó ti síwájú kí ló síwájú náà rọ̀ wá ní pé a sọ fáwọn ẹrúsìn wa tó ń jẹ́ àwọn ẹrúsìn wa tó jẹ́ àwọn àmìlẹ́bẹ̀ ọlọ́pàá ránṣẹ́ wípé nínú ọmọ lámùmùlìmọ̀ sùúrù ọmọ كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز ọlọ́run ni àdìkọ́ ọlọ́run bá dìkọ́ wípé a ní àwàlá borí ọlọ́run lóhun lòó borí bẹ́ẹ̀ làwọn òjíṣẹ́ òun ló borí dájájọ́ ọlọ́run ọba lágbára ní tẹ́nì kí n من باب ذكر أن الأرض يرثها عبادي الصالحون الله الله سبحانه وتعالى ó ní àtikọ́sí ìgbàgbúrọ́ ìtàbínáṣẹ́ sí àlẹ́lú ìdàwòs èyí tàwà kọ̀ yìí wípé àwọn ẹrùsìn wa tó jáwọn ènìyàn rí àwọn òjògùn lẹ̀ yìí so sí wọn náà bá ń bẹ̀rẹ̀ ẹni tó fẹ́ jogún lẹ̀ tí wọn náà bá ń bẹ̀rẹ̀ ẹni tó yẹ kó fẹ́ lékè ọfẹ́ ní àtibọ̀tán dáadáa sáàtì dìrọ̀ má ti ti sọ lọ́wọ́n Allah subhanahu wa ta'ala sọ lọ́nà tó pọ̀ táà lè ka àwọn ọ̀rọ̀ tí ń bẹ lórí ilé ìtàn torí pé ọlọ́ba lásán àtàrà ó sọ pé kọ́ọ̀dà musa lè kọ́ mi yìí ìsàínú bí láwọn sírù wípé ẹwà ìrànlọ́wọ́ sọ́dọ̀ lọ́wọ́ba ẹ ti sùúrù lórí ìgbẹ́ tó bá ṣẹlẹ̀ sí innal arda lillah yurithuha man yasha'u min ibadi àti bọ̀tán dáadáa tàwọn olùbẹ̀rù ọlọ́run bá ní ṣe abẹ́lọ́pàá kọ́lọ́run bá kọjọ kó fi ápínú àwọn olùbẹ̀rù ẹ̀rọ náà torúkọ àwọn ojèrè ọlọ́ni ذلك لمن خاف مقامي وخاف وحيدا ذلك لمن خاف مقامي وخاف وحيدا ọlọ́ni ìtàṣọ yìí ذلك لمن خاف مقامي ẹni tí bá ń bẹ̀rù ìjọ ìgbìyànjẹ́ tí ń bẹ̀rù Allah subhanahu wa ta'ala òun láti gbórí tá a kàkalẹ̀ yìí fún òun láti bọ̀ tẹ́lá tó jẹjẹ òun ni ó lékè òun ni ó borí òun láàrán lọ́wọ́ òun ni ó lékè ọ̀tá òun lágbíjẹ ọlọ́ni zẹ́ẹ̀ríkà liman ذلك لمن خاف مقامي وخاف وعيد واستفتحوا واستفتحوا وقال كل جبار عنيد الله aláà ni wọ́n sàlàyé fún wa pé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba yìí wọ́n sàfẹ́ṣù wọ́n ń bèèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba kọ́rọ̀ àwọn lọ́wọ́ lórí gbogbo àwọn ọ̀já yìí kọ́rọ̀ àwọn lọ́wọ́ kó mẹ́sì rẹ̀ dúró ẹ́ wàhálà yìí ìdààmú yìí táwọn ọ̀tá ọlọ́run ọba ti ń kà wọn kí wọ́n mọ́ borí àwọn wàtàkùrù wàtàkùrù àwọn olùjàfà ìrìn ọlọ́ni gbogbo àwọn tó yẹ pé kó lòjàfà rìn gbogbo àwọn ajẹníńká ẹ́ tó yẹ pé wọ́n ò bẹ̀rù jọ́ gbẹ̀ndà kìyàmà ọlọ́ni wọ́n ti pòfo wọ́n ti rọ̀fo wọ́n ti ṣòfò نعم واستغفر واستغفره وغاب كل جبار نعم ọlọ́pàá Allah subhanahu wa ta'ala ó tún wá ń tẹ̀ síwájú níbi àyà tó tẹ̀lé nípa ipé tó bá jà ìkìyàmà kí là ń ṣe fún wọn orú ìyàwó ni wọ́n tún fèé ọlọ́run ló wọ́n gbáyé lọ́wọ́ kèfèrí gbogbo ẹni tí ò dúó dá tí ò dúó lórí nǹkan fẹ́ ọlọ́run ni a lè kú lórí kù yìí àwọn àjogún ibi tí wọ́n wà yẹn ibi tí wọ́n fi ń sagbára yẹn ibi tí wọ́n fi ń gbà yẹn àjogún ẹ̀ fáwọn ẹni rẹ̀ lẹ́yìn wọn ọlọ́run ní ìyá wọn ò pín síbẹ̀ o wọ́n kàn ṣòfò láyé náà wọ́n kò fò tí wọ́n ń bì mú láyé òun náà tó bá dá ìsẹ̀yàmà kí láti fà mí wàrọ̀ èyí. mi ò wà ìjà ìnà wà ìsọ́ni. níwájú wọn wàrà ẹlẹ́bà olùgbé àti inú tí ọkọ̀ wá sí vin òun náà ní ẹ̀yìn àbáwọn sírún wọ́n tún pé wàrà àdídì báyìí òun náà ní àmàmàhùn wọ́n mọ̀ wájú wọn báyìí já ní mọ̀ wà wájú wọn wọ́n mọ̀ rí níwájú wọn báyìí kí ni wọ́n mọ̀ rí o jahanna bákan náà kọ́ wà ní sọ mi máa ń sọ dídẹ̀ wà ní sọ mi máa ń sọ dídẹ̀ wọ́n wà máa fún wọn mú omi àwọn oníwọ̀jẹ̀ àwọn omi ètútú èyí tí bá ń tú lára àwọn ọmọ náà èyí ni ó jẹ́ omi tí àwọn kèfèrí yìí àwọn olùbìlẹ̀ jẹ́ yìí àwọn ẹni tí ò ṣe tọ́lọ́wọ́n báyìí omi ìyẹn ni wọ́n máa fún wọn mọ́ tí wọ́n bá wá mú kí náà ṣẹlẹ̀ sí wọn yàtàjá ọ̀rọ̀ àrò. yàtàjá ọ̀rọ̀ subhanahu wa ta'ala ẹ̀ tí wọ́n ròyìn bóòrùn ìyà yóò ṣe lè tó fáwọn kèfèrí ẹ̀ ọlọ́run bá abẹ́ mẹ́jẹ̀ká kú ní kèfèrí o bí ìyà náà ṣe èyí tó kéré jù ní ìyà náà kọ́lọ̀ mọ́ fi jẹ wá ìpele ńláńlá rẹ̀ ìgbádùn tọ́lọ́run ti pèsè kalẹ̀ fáwọn èèyàn dáadáa ọlọ́ọ̀bá kọjọ kójọ jẹ́ ti wá iṣẹ́ tá ṣe wọ́ ọlọ́ọ̀ ṣe rọrùn fún Allah subhanahu wa ta'ala wọ́n sọ bí àyíkò ti le fún gbogbo àwọn tí ń ta kí ni kí ló fà sábà bí ìyá wọn yìí wọ́n lọ́yìn wọ́n tapọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run bá ní èyí tó rọrùn fáwọn láti tẹ̀lé ní jẹ́jẹ́ báyìí kágbàpà toríta àfẹ́jì ọlọ́run bá kí ló fà àtẹ́bí rọ́pọ̀lọpọ̀ tí ń ṣe súnà ẹlòmí dúró kódà ó padà rúgbà ah, kódà tó ń san oṣù fáwọn àbíkú yìí ah, ìlú kan ní san oṣù fún wa wọ́n gbà kankan ní àkídà tí wọ́n sanwó ẹ̀ fún ẹ nìyí wọ́lọ́yìí kò rí bẹ́ẹ̀ fọ́pọ̀lọpọ̀ fáwọn tó pọ̀ jù nínú wa kò rí bẹ́ẹ̀ abẹ́lẹ̀ ní tó rí bẹ́ẹ̀ fẹ́ni kankan òkè ẹni ọba jẹ wa ń sanwó fún àwọn tẹ́ ń sọ fún ìkílà àwọn ẹ̀fẹ́ gbà mí alìkìyánù lọ̀pọ̀lọpọ̀ bẹ̀rù níbi ṣe súnà nígbà Muhammad sọ̀lọ̀sọ̀ orípa àwọn ẹ̀yà tá ń kà yìí àwọn tí ó tẹ̀lé òjìṣẹ́ ọlọ́run ọba wọn ni bẹ́ẹ̀ ni gbogbo ẹni yóò tó bá tẹ̀lé àdígbà Muhammad náà ọlọ́pàá bá sọ ta pé yẹta jáde rọ ìlú. ọlọ́pàá ní ẹ̀rí wọ́n fọ́ọ̀tì ẹ̀mú ni ètútù tó tú látàrọ ènìyàn torí pé wọ́n sún oníwá ń kínra rẹ̀ iná ń jó oníkúnra rẹ̀ àwọn oníwẹ̀jẹ̀ àtẹ̀jẹ̀ àtomi ní mísì papọ̀ yóò wá domi omi gbóná ni tí wọ́n ti eat so wọ́n wá fún ẹnìkan mu ẹni tí wọ́n fún mu yìí ẹ́ ọlọ́ọ̀bà lásán àtàní wọ́n fọ́ tẹ̀lé ní fẹ́ so tí ọba fọ́ ti mú wala yakadu yuzgiru wa ya'tihi al-mawtu min kulli makan wa ma huwa bi-mayyit ويأتيه ومنهم ورائهم عذاب غليظ kò ní fẹ́ mú kò ní lè gbé mi wọ́n dẹ̀ fọ́jẹ̀ láti gbé mi ṣẹ́rí tó bá gbé mi níbi tó lè dé ẹ̀rí nígbàtí wọ́n bá fún mú tán níbi tó lè dé tó bá gbé mi wayatihi al-mawtu min kulli makan Allahu akbar ikú wà yọ sí lọ́nà kọ́nà ní kó gbàdé pé àà ah, ikú o ṣẹ́fí kí nira bá pọ̀ kí ní ó kàn ní ìrìn ìnira ikú ni ikú ni ó gbẹ̀yìn ìnira ikú náà wà dé ikú wà fẹ́ pa ẹ̀rí ọlọ́ba sọ pé wà máa wù àbí méjì ẹ̀rí kò wá tó ní fún ìnira ó débi kó kú ikú gan ó wà débà àmọ́ wà máa hùwà bí méjì kò wá ní kú lọ́wọ́ pé láyà mútu fi há ọlọ́run ní wọ́n ò ní kú ń bẹ̀ ẹ̀rì wàlá yáhíà wọ́n ò dẹ̀ ní sẹ́lẹ̀ ìgbádùn ìsẹ̀ní tí wọ́n máa sẹ̀ní tí wọ́n dẹ̀ máa tọrọ kú wọ́n dẹ̀ ní kú ìyà tí ó jẹ wọ́n lè débi pé kí wọ́n kú wọ́n dẹ̀ ní kú ọlọ́ni èyí tá a fi jẹ gbogbo ẹni yóò jí kó bẹ̀rù ọlọ́run ọba ní ilé yìí náà Allah subhanahu wa ta'ala ó sàlàyé pé nǹkan o omi yìí níbi tí ọ jẹ́ àwọn oníwọ̀jẹ̀dẹ̀ nínú kí wọ́n fẹ́ mú màláíkà tó wà pẹ̀lú wọn ni wọ́n fọ́ọ̀sì wọn láti mú tí wọ́n bá wá mú ní ikú ó dẹwà bá wọn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ní pé àwọn èyí ò ní kú sílẹ̀ ẹ̀rí kí ló tún á tẹ̀lẹ̀ wà ní wàrọ̀ ihe azabun ghalid uh, ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ní bá ṣe ṣe fún wọn ni wà mí wọ̀rọ̀ èyí àdáàbùn lọ́lì ẹ̀wà rí o yóò tó wà níwájú rẹ̀ náà ẹ̀ yóò máa rí níwájú ẹ̀ kí ni ó máa rí o yóò tún máa rí àwọn ìyà tó le ìyà tó le náà ló tún bá pàdé lẹ́yìn gbogbo tí mú yìí ikú dé kò ní kú ná àìwá kú rẹ̀ ní kò tún ní tẹ̀mí ìgbádùn àìwá tẹ̀mí ìgbádùn rẹ̀ yìí yóò mọ̀ bẹ́ẹ̀ ìyà tó tún lè yóò tó bá pàdé Allah subhanahu wa ta'ala ó wá sọ níbi àyà tó tẹ̀lé pé أعمالهم اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على ذلك هو الضلال البعيد yóò máa wáyé sí àwọn èèyàn lẹ́nu ibé àwọn kèfèrè tà ń sọ yìí àti wọn òṣìṣẹ́ kẹkàn ọ̀rọ̀ àwọn àti ọjọ́ sí báyìí tí kò sánú yàn rí ni àbí bóòǹtẹ̀ ṣe wá rí ṣe kò tẹ́ wá rọ̀wọ̀ orúkàn kọ́ fọwọ́ ra lé rí ni bóòlò ti wá rí àdúgbò lóbi kó kẹ ni ṣe kò ṣe dáadáa sáwọn èèyàn sáṣẹ̀lẹ̀ sọ pé tọ́ ah ó ṣe eré báyìí ó wí báyìí kódà àwọn èèyàn méjì ń jà ó lájà wọn kódà ẹnìkan fẹ́ ẹ́ gbogbo àwọn dáadáa tí wọ́n wá ń kọ́ níbo ló ń wà á ṣe aláàbà ọlọ́ọ̀bà aláṣọ àtàlára sọ pé الذين كفروا بربهم مثل الذين كفروا بربهم أعمالهم كرمال اشتدت به الريح في يوم عاقب لا يغنون مما كسبوا Ibi ayà tàti dúró náà ni. Ẹ̀rí, ó ní àpèjúwe àwọn kèfèrí, mọ́sàlù lẹ̀bí ìnà káfàrú bí rọ́bìhìn, ọlọ́run ní àpèjúwe àwọn tí wọ́n ṣe kí ni o tí wọ́n ya kèfèrí sí ọlọ́run ọba wọn iṣẹ́ tí àwọn kèfèrí ṣe sódákọ̀ tó yọ ẹ̀rí ìbẹ̀nú àwọn kèfèrí mi tó ránṣẹ́ sí wa pé ẹ̀dàkùn sóhun lè bọ́ aláwẹ̀ fọ́kọ̀ ohun tó ti kú àti òun náà kóhun òtún lè lẹ́sàn wájú ọlọ́run àwọn ni ẹfún ní ròdùnú àmọ́ tó bá bá àwọn mùsùlùmí ní gífì àwọ́ gbà lórá níbi gbàtà àwọn kèfèrí tí ń bẹ láyé ojú ọ̀nà náà àmọ́ ẹsọ pé kó lè bá wúlò fún anámọ̀ orí sí fúkọlù yẹn o ẹsọ pé kó lè bá wúlò fún kó gbà Islam kó tó máa ṣe ogodin ṣe yẹn tí ò bá gbà Islam ẹ̀rí àmẹ́lùhùn àwẹ̀ tí wọ́n gbà àmàlùhún kó tún kírun àmàlùhún sọ́dákọ̀ tó ṣe àmàlùhún ìsánù tó ṣe ẹ́ àmàlùhún bírùlì wálìdéni dáadáa tó ṣe sóbi ẹ̀mí èjì kó tún lówó kó tún lọ́ájì kó tún lówó kó yọ sàká kó tún lówó ẹ́ ọlọ́ ní ọlọ́ ní gbogbo iṣẹ́ tí wọ́n ṣe ń pátá ẹ́ kàrọ̀máàdìn ìṣẹ́dẹ̀tìbí rẹ̀ ọlọ́ ní ó dà gẹ́gẹ́ bí eérú ìṣẹ́dẹ̀tìbí rẹ̀ fi yawmi aasif ibi tátẹ́gùn tó lé atẹ́gùn atẹ́gùn tó lé mọ́ ẹrú tátẹ́gùn bá kù sí ẹrú tátẹ́gùn fẹ́ sí ẹrú atẹ́gùn tó lé ẹ́ ní ọjọ́ tí ó jọ pé ọjọ́ atẹ́gùn tó lé ìjọ tí ń sa atẹ́gùn fún rẹ̀ tẹ́lẹ̀ kí atẹ́gùn tó wá dìde síbi ẹrú kí ni ẹrú yóò ṣe apòra bí kúfúrù ìṣekèfèrí Eh, eh, ẹ̀rẹ́mí àríkẹ́ kèfèrí tí wọ́n ń sí eh, báwọn olóòsà ni ah, jẹ́ ń sọ fún gbogbo ẹ̀sìn tó bá ti yàtọ̀ fún Islam gbogbo ẹni tí bá ń bẹnu Islam tẹ́lẹ̀ iṣẹ́ kúfúrú ọ̀rọ̀ kúfúrú ń sọ bí kọ́mọ ọ̀rọ̀ lọ́n ṣe ẹ̀yẹ́ àti ṣe kọ́mọ fi ń ṣe ẹ̀yẹ́ ẹ́ kọ́mọ bútọ́ lọ́hun kọ́mọ bútà nẹ́bì ọ̀rọ̀ kúfúrú iṣẹ́ kúfúrú iṣẹ́ kèfèrí ìpẹ̀lómí lẹ́yìn ọlọ́run ìgbàlé nǹkan mi lẹ́yìn ọlọ́run gbogbo nǹkan yìí yóò kú iṣẹ́ yẹn dànù ni lọ́nà sọ pé àmàlùhàn iṣẹ́ tí wọ́n ṣe yìí o ọlọ́ni kàrọ̀mọ́dìní ṣẹ́dẹ̀tì bí rẹ̀hù fi yọ́mì ààsì ọlọ́ni ọ́dà gẹ́gẹ́ bí eérú ni tí atẹ́gùn tó tátẹ́gùn lè mọ́ tátẹ́gùn fẹ́ ní fífẹ́ tó lé níjọ́ tátẹ́gùn ń fẹ́ bákan náà ní kí ní ìwá ṣẹlẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní pé bí iṣẹ́ kèfèrí ó ṣe rí nìyẹn ọlọ́run sọ pé wa qaddimna ila ma amilu min amalin faja'nahu haba'an mansura ọlọ́run ní àwọn tó ṣiṣẹ́ a kàn mú iṣẹ́ wọn yẹn gẹ́bí dust tẹ wà ní ibìkan ẹ́n tẹ wà láyé kan bóyá ọ́fíìsì ni bóyá ilégbé ni bóyá kíláàsì ni ẹ wá ti for long period ẹ padà wá wọ ọ́fíìsì yẹn padà ẹ rí dọ́ọ̀sì tí ó ti kù síbẹ̀ pàtàkì jùlọ àwọn tí lo èsì tó ẹgbẹ́ tó máa ń sílẹ̀kùn sílẹ̀ ẹ́ kí ní ó ṣe dọ́ọ̀sì tí ó ti kù sí gbogbo àwọn òwe tí mẹ́mẹ́ àti gbogbo orí tébù ọlọ́run mọ̀ ẹ̀rí àbá ànù bí sí àwọn kèfèrè ó ṣe rí nìyẹn ìgbà míì àwọn kan máa ń tún ní dust àbáwọn kan sundust sundust tí ma ń wúlò abẹ́ mọ́ ní tí a bá kó wọ́n lọ fi ṣe stóòfù ẹ̀rá ìjọun tí wọ́n ma kó náà ẹmọdún tí nǹkan ẹsẹlẹ̀ so wọ́n tún lè kó iná ilẹ̀ yán rẹ̀ kó ma fi ń fílì àwọn ibì kan mi kí wá ṣe sundust sundust ìgbà ọlọ́ni wakọ̀ dímùnà ìlàmà àmìlò mìnà àmìlì fàjà náhú àbá àmàǹsọ́rọ̀ ọlọ́ni àwa a ti sẹ́wọ̀n yẹn a ti dánù àwa sọ di àbá àn dust mọ̀sọ́rọ̀ tó tún afọ́nká sẹ́rí ìjọ tí mo rí àlàyé táwọn àfáà ṣe lórí àbá àmàǹsọ́rọ̀ mohamed pé ah, torí pé èmi ò rí kọ́mpìnì tí ń gba dust ń láyé ìdẹ̀rí nǹkan kan tí a fi ń ṣe tó wúlò wípé àbáyá tẹ bá yí mọ́ nǹkan kan yóò wáyé kí ní ọ̀dá wọ́n kàn fi aṣọ nù dànù náà wọ́n nù dànù ni ànùdànù ni ibi tẹ bá tún fi nù gan tó bá ti dọ̀tí púpọ̀ wọ́n tún lọ fọ nǹkan yẹn kò wúlò rárá bíṣẹ́ kèfè rí òsì ní sàǹfàní fún rárá ń jọ̀gbìn alìkìyàmọ̀ nìyẹn bí nǹkan yìí ò sí sàǹfàní fún yàn láyé ń bíbà yìí táàrí nǹkan kan táà máa ń fi dọ́ọ̀sì tó bá kù sí eré tébù tó bá kù sí eré chair tó bá kù sí rí eh, ìwé àbí nǹkan kan tá à ń gbé kalẹ̀ tó ti pẹ́ sáàyè kan tẹ́rùkú ń wọbẹ̀ díẹ̀díẹ̀ ẹ́n eh, bá a ṣe rí àǹfààní tá lè fi kíní yẹn ṣe ní gbogbo iṣẹ́ tí fowó ara rẹ̀ ṣe láyé ní òní fún bẹ́ẹ̀ ni mùsùlùmí náà tó bá yọ pé bá ń ṣiṣẹ́ kèfèrí òun ní wọ́n sọ pé àkíní yìí ṣírìkù ni kò ní kẹ́ kò ní wọ́rì eh, ẹ́ eléyìí máa ń pa nírùn bídíà ni a ní ẹjú kóhun ṣe díẹ̀ sí tẹ bá ní eléyìí kúfùrù ní ẹjú kóhun ẹ̀ẹ́sàmọ́ sàdúà fún wa a ó kírun ẹmọ́ bá abẹ́ lọ́hun ẹni kọ́lọ̀wọ́n fi ẹbá abẹ́ lọ́hun kọ́lọ̀ fi alọ́kàn balẹ̀ ẹ sọ fún pẹ́ni tí ò kírun tí àyà rẹ̀ ń já àyà rẹ̀ olè balẹ̀ àfikọ́mọ̀ kírun yóò kí pẹ̀lú gbàgbọ́ tí bá tún ṣèrántí ọlọ́run ọlọ́run àfi lọ́kàn balẹ̀ ẹgbẹ́ gbogbo àti ń sin náà bá lẹ́mí òdodo yẹn wọ́lọ́yìn ọlọ́run fi hàn lẹ́mí balẹ̀ àwọn tíyàn bá sin ọlọ́run bá ayá rẹ̀ ọmọ já ni kódà kó ló kó máa jẹ kó máa mú jọ́kàn máa rí pé pípẹ́ ń ga ni wọ́n ni ah, kílẹ̀ ń rò eh, ẹni ẹ̀ ìlú kan nísìn tí bá ń gbénú stéètì yìí sáyà rẹ̀ balẹ̀ ayá rẹ̀ ó balẹ̀ tẹni bá ṣe president ìlú gan ah, kódà kí gbogbo ayé ọmọ tọ́jú rẹ̀ ẹ̀rú ọmọ bá ní pé ìjẹmbá gidi wọn báyìí ọkànlẹ̀mọ́ fẹ̀mí akọ sọ̀rọ̀ àmọ́ ẹ̀rú ọmọ bá ẹwà sẹ́lọ́n gbogbo àgbánlá yí ń gọ́ so ẹ̀mí rẹ̀ ó lè balẹ̀ ẹni tí ò kírun tó ní kọmọ bá ń bẹ lọ́hùn fọkàn balẹ̀ ẹ̀mí rẹ̀ ó lè balẹ̀ so ìyẹn ni ó jogun ìfọkànbalẹ̀ fún ọ náà ọlọ́bà Allah subhanahu wa ta'ala wá ń sọ fún wa pé la yaqdiruna mimma kasabu ala shay dhalika huwa ad-dalalul ba'id ذلك هو الضلال البعيد ọlọ́ ni gbogbo tí wọ́n ṣe yẹn la yaqdiruna mimma kasabu la yaqdiruna mimma kasabu ala shay wọn ò ní lágbára lórí gbogbo tí wọ́n ṣe ń ṣe yẹn pátá ala shay nǹkan kan ò ní jẹ́ ti wọn wọn ò ní ní àǹfààní sí nǹkan kan nínú gbogbo tí wọ́n ṣe ń ṣe yẹn gbogbo tí wọ́n ṣe ń ṣe yìí pátá òfò ni ó ṣe torí kí ni ó torí pé wọn ò ṣe lórí ìgbàgbọ́ ẹwà àwọn onímímọ̀ wọ́n ni a eléyìí falamtanfa'u ashabuha yawm al-qiyamah iṣẹ́ tí wọ́n ṣe yìí kò ní ṣàǹfààní fáwọn tí wọ́n ní sẹ́yìn tó bá díjọ́ gbìn al-qiyamah dhalika al-amalu alladhi lam yu'assasu 'ala al-iman huwa ad-dalal al-ba'id lórí ìkẹ́ tí ò sí gbàgbọ́ ń bẹ̀ gbogbo sẹ́tì yẹn bá ṣe tí ò ṣe lẹ́ni tó ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ lẹ́ni tó nígbàgbọ́ sànẹ́bì tó nígbàgbọ́ sí nǹkan tó mú wá ẹ̀rí ọlọ́run ò ní gba iṣẹ́ yìí fún eléyìí àánú ni ó ti sọnù kúò lójú ọ̀nà òdodo à ń bẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala èyí tí a sọ yìí àti tí a gbọ́ yìí kọlọ́bà kó jọ kó fi sínú mizan asanẹ́tì ẹni kọ̀kan wa kó kàwà kúnnú ẹni tí ó ń sàǹfàní fún láyà tí ní alkayama àdẹ̀bẹ̀lọ́bà Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ lọ́wọ́ba náà kọlọ̀ jẹ́ kó wúlò fún wa kọlọ́wọ́ba kó jẹ́ kó sàǹfàní fún wa láyà ní alkayama Allah subhanahu wa ta'ala gbogbo ẹni yóò dọ́yọ pé ń pèrè kọlọ̀bà kọjọ jáde kó trẹ́nì kọ̀kan wá ṣe gbogbo ẹni ó tọ́ yẹ pé ìsìláàmù ẹ ti dúró in tí ó bà jẹ́ kọlọ̀mọ́jì kárí nínú ọ̀rọ̀ sọ́nù sẹ́ǹsì kọlọ̀n kò gbé jìnà sí wa àdìjẹ́nà onídẹ̀ra kọlọ̀bà kọjọ kó ṣe nírọ̀rùn fún wa ní tí ìwà jẹ́ kí sí ọgbà tọ́lọ́mọ ni kẹfìrí kọlọ̀bà kọjọ kó sọ wa ń bẹ̀ àti gbogbo kó jẹ́ ká rí ẹ̀sẹ̀ rẹ̀ wájú ọlọ́run ọba

ah, èrò pé dátà ò